My name. My normal name. If you use long slang name, anyone. Uh, Ngbe dada kò sí wèrè. Eh, na. Justice for. Justice for Mohbad yẹn na ọkọ táyé náà fẹ́ nìyẹn. Justice for everybody náà ni. Kò ṣe pé only Mohbad. Torí báyìí sọ pé justice for Mohbad. Tàbá rí justice fún mobad. A lè tú ẹ̀pù ẹlòmíì náà ni. Ọlọ́run á lè jẹ́ kí kì í ṣe pé bóyá wọ́n anybody ni kinní kan àbí kò sẹ́ni tó mẹ́rin tó pa Mohbad. Nígbà tó yẹ pé bóyá ó fìmọ̀ pa lójú wa kò sẹ́ni tó yé bọ̀ justice yẹn náà là ń wá pé so that ọlọ́run á lè dẹ́kun àwọn oníwà bàjẹ́ yẹn. ní tẹ̀síwájú agbègbè bó la wà yìí. ìkòròdú ló ń pè bí ìkòròdú la wà yìí. ibo ni iwájú bó la wà yìí. àkìrí ah, la wà yìí judiciary lélẹ́yìí magistrate court magistrate high court ìkòròdú. kí ló ń lọ lọ́wọ́ ń bẹ̀. ọ̀rọ̀ Mohbad ló ń lọ lọ́wọ́ ń bẹ̀ àti ẹjọ́ oríṣiríṣi tó pọ̀ ní court nígbà táwa délé ni a gbọ́ pé wọ́n gba kí àwọn èèyàn wọlé. ẹ eh, wọ́n ní wọ́n ní àwọn àwọn labour pọ́nà àwọn labour strike ó dà pé strike yẹn ti fẹ́ máa bẹ̀rẹ̀ láti bí àná ó dà pọ́nà àwọn labour strike ni. so ní tẹ̀síwájú ẹ eh, last time kan jòkó ní court yẹn kí làwọn atmosphere tẹ rí ní court. ah ní last time yẹn mi rí pé ó dà pé because mi rí pé àwọn ìjọba kan sọ pé wọn ò ṣiṣẹ́ ni wọ́n ń ṣiṣẹ́ o because last time ti wà ń court yẹn mo rí pé as in judge ṣiṣẹ́ bí judge àwọn lọ́ọ̀yà náà ṣiṣẹ́ bí lọ́ọ̀yà. kí wàá ní hope ti ẹ fi pé a lè rí judgement lórí ẹjọ́ yìí. àwa ah, láì ó ṣọ̀pù judgement máa fara hàn because tíjọba bá ń bá bó ṣe ń ba lọ yẹn bí bó ṣe ń ṣe court yẹn bí lọ́ọ̀yà ṣe ń béèrè ẹjọ́ bó ṣe ń ṣe yẹn because èmi tiẹ̀ ní point kan because ọ̀rọ̀ yẹn takora wọn níbì kan point kan péré òun ni pé nígbà tí a máa wo TVC tí kìíní kí ló ń porúkọ mm, prime boy tó máa sọ̀rọ̀ ó sọ ní TVC yẹn pé Wùnmí àti Mohbad ló ń jà tóun bọ́lẹ̀ tí prime Mohbad bọ́lẹ̀ tó wá bóun níbi udọ́ tóun wà tó fi fóun ní blue ìkọ́ tí prime boy sọ nìyẹn kóun padà lọ bá chief priest n gbé chief priest òun sọ fún chief priest pé kó wá bóun bá Mohbad sọ̀rọ̀ wípé ó ti yẹ yín nǹkan tó yín sọ́tà sọ ní tfc ta gbọ́ bọ́ ìgbà tí Wùnmí máa sọ̀rọ̀ ní court Wùnmí ní prime boy àti ọkọ òun ló ń jà ṣe ni pé ọ̀rọ̀ yẹn ti takora wọn Wùnmí sọ pé prime boy àti ọkọ òun ló ń jà prime boy sọ pé Wùnmí àti ọkọ òun ló ń jà ẹyin pọ́rọ̀ yẹn ti takora wọn ti dọ̀nà méjì ìjọba náà ló ṣiṣẹ́ débẹ̀ because tọ́ba ṣiṣẹ́ débẹ̀ a lè gbọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ nà. ní ìtẹ̀síwájú a rí i pé àwọn kan fì sọ́dọ̀ Wùmí ju ọ̀dọ̀ bàbá Mohbad lọ pẹ̀lú ìyá Mohbad wọ́n mú Wùmí àti ìyá Mohbad bẹ́ẹ̀ ni pé àwọn náà need help but wọ́n pa bàbá Mohbad tì kí lẹ rí sí ọ̀rọ̀ yẹn. wọn ní ní gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn because èmi believe pé justice ni gbogbo wa jọ ń wá ẹni tí ó bá wá justice bóyá kó sọ nǹkan mi tóun bá ń wá because everybody we are looking for justice justice yìí dẹ́kẹ̀rí tá à ń wá yìí kan tó máa wúlò fún gbogbo àwọn ọmọ nàìjíríà ni because tó bá rí ìkan ṣe kò ní lè ṣẹlẹ̀ sẹ́lòmíì bọ̀ tó bá tó bá tó bá jẹ lórí eléyìí sí ẹlòmíì sì ń bọ̀ tó yẹ kó máa tún ṣẹlẹ̀ lórí ẹ̀ náà torí ẹ̀ ló yẹ kí yàn mọ nǹkan tí yàn ṣe pé tẹ́yìn tí baba Mohbad àti ìyá Mohbad yẹn ẹ̀rọ apá ti ilẹ̀ lọ ti jọ wà. ní tẹ̀síwájú sá ah, mo like àwọn point tí ẹ̀ ń sọ fún àwọn tí wọ́n ń go through kínní tí wọ́n ti sọ̀rọ̀ because a rí pé lẹ́yìn ikú òjijì tó pa Mohbad àwọn fọ́nrán kan bẹ̀rẹ̀ sí ní jáde ibi tó ti ń nà tó ti ń ṣe kinní kan tó ti ń aráàzẹ àsọ̀tẹ̀ kí ni ó fà á tí àwọn èèyàn fi lo fọ́nrán yẹn nígbà tó need help yẹn gangan gangan. sẹmọpá ayé yìí ayé ta wà yìí ayé yìí ya wèrè gan <laughs> ẹ mọ ayé yìí ó ya wèrè gan Africa dẹ̀ la wà o gbọ́dọ̀ try láti ní kà díẹ̀ bó tiẹ̀ jẹ́ díẹ̀ because Africa wọ́n free nínú kà ṣe nígbà tó ń pariwo yẹn ayé ò ní rí i nígbà tó jọ̀ tán láyé máa padà máa parí ọ̀rọ̀ ayé nìyẹn ó ya wèrè gan kọ́lọ́hún kéèyàn má fi ra ẹ̀ lẹ̀ láyé yìí ni bọ̀ èmi kàn rí kọ̀ọ̀kan tí mo rí bẹ̀ ni pé ṣe rí bí ọ̀rọ̀ Mohbad ṣe rí ẹ mọ̀ kọ́ bìlì fọmọ káfíńtà ni pé káfíńtà ni bàbá ẹ̀ ṣùgbọ́n kì í ṣe ọlọ́run ló dúró fún báyìí ẹ ó ti yé yín bọ̀ èmi believe pé na God dey stand for that thing ọlọ́run tó dẹ̀ dúró òun lọ́ba àmọ́lẹ̀ ó máa tàn mọ́lẹ̀ sí because èmi ò lè sọ pé èèyàn báyìí ló ṣe kíní kan because wọn ò yìnbọn fún lójú mi. then uh, lastly kí n tó máa lọ ọjọ́ tí sìn yẹn ṣẹlẹ̀ kí ló dé tẹ́ pé orí machine náà gbé sí tí wọ́n gbé lọ sí hospital ok ok wọ́n ní pé ká máa sọ̀rọ̀ lórí yẹn ok um, advice yín fún up and coming ṣé kàn ti wọlé tán ni kàn máa kàn máa fẹ́ jáde ni àbí kàn kọ́ ru oore àmọ̀ràn yín fún wọn. kò yé mi mi ìgbọ́kọ̀ tẹ sọ yẹn. àwọn upcoming artist. Eh. Eh, eh. ṣé kàn ti kọ́kọ́ ru oore kàn tó wọlé ni ọ̀ kàn máa rò kàn tó jáde. ṣẹ̀rí àwọn àwọn tó wà lókè yẹn káwọn náà rántí wípé bìkan làwọn náà ti bẹ̀rẹ̀ because wọ́n ní wọ́n máa ọ̀sọ̀ ọ̀pá òwe kan lóyìnbó pé it's not the day of your birth that you work kò ń ṣèjọ́ ta bíyàn ló ń rìn ibì kan lẹ́yìn náà ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ti wà lókè yẹn ẹ̀ ń fẹ́ kẹ́lòmíì náà dókè kàkàkẹ́ ẹ̀pù wọn ìṣẹ̀lẹ̀ máa tún máa rìpù wọn ṣùgbọ́n èmi máa advice gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn ẹ̀yin upcoming artist ẹ má dúró ẹ má sùn ẹ continue ọlọ́run lọ́ba tó ń ṣe nǹkan ọlọ́run tó ń ọlọ́run náà lọ́ba tó ń gbèjà ìdájà ọlọ́run á gbèjà wàjà kò sí kọ́ta fẹ́ ṣe ṣùgbọ́n èmi dẹ̀ tún gbọ́ nǹkan ń pé wọ́n ní àwọn kan wọ́n ń gbé bánà wá sí court wọ́n ń kọ nǹkan kan sí pé stop bullying yàn kan stop bullying yàn kan a nídìí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn o don't bring banner to court ẹ̀yin gangan lè fẹ́ wá wàhálà o ẹ má gbé bánà kankan wá sí court tẹ̀ máa wọ́n ń búlì ẹ̀ ń ya píksọ̀ yàn ẹ̀ ń gbé bánà wá court ní kó tí wàhálà kan bá ṣẹlẹ̀ ń sì dáhùn kan náà ẹ̀yin gbé píksọ̀ yàn kan eh. ẹlòmíì náà tó tẹ̀lé ẹlòmíì wà ṣé kó rí píkṣọ̀ tiẹ̀ kó di kinní ni kọ́ bá àwọn ọ̀nà àwọn yẹn kọ́ máa gbé nǹkan kan wá sí kóòdù ń bí kẹ́nìbọ̀dì máa wá sí court peacefully kàdé máa lọ́lé wa láyọ̀ àtàláfíà tọ́lọ̀ máa fi bá wa rí justice. ní ìparí ibo la wà yìí. ìkòdòdú náà ń pè mí o ìkòdù ọ̀gá ọmọ ìlú kú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ àlẹ́ àfẹnìjà sáwọn ní póríkì póríkì póríkì póríkì ìlú kékeré ọkọ ìlú bàǹtata small boy mighty ọmọ kò séré ní kòdù wà ìkòdù náà ń pè mí ọmọ kòdù là wà èmi ò nílé ọdún o mo ò nílé ọdún mo ò níbi tí ń tráfù lọ ìlú wa rè ibẹ̀ náà dáadáa máa hundred. Um, I and magistrate court uh, ní Ìkòròdú. ọlọ́pàá ẹ̀mí ní kéésì kò bàjẹ́ ní àlẹ́ kéésì kò bàjẹ́. Ọ̀tẹ́gbẹ́ No, you know what? Okay, eh, eh. correct.

Ah, kò sí yẹn o nǹkan tó bá ń kó ṣẹlẹ̀ náà orí ló mọ̀ á jẹ́ gbi adẹ ní kúgbi o. Ah. wa Kitty.